Ìwé sí àwọn Hébérù Hébérù orí kìíní. Ní ìgbà àtijọ́, oríṣiríṣi ọ̀nà ni Ọlọ́run fi ń bá àwọn bàbá wa sọ̀rọ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀. Ní àkókò ìkẹyìn yìí, ó wá bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀, ẹni tí ó fi ṣe àrólé ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá ayé. Ọmọ yìí jẹ́ ẹni tí ògo Ọlọ́run hàn lára rẹ̀ ó sì jẹ́ àwòrán bí Ọlọ́run ti rí gan-an òun ni ó mú kí gbogbo nǹkan dúró nípa agbára ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ó ti wẹ ẹ̀ṣẹ̀ ènìyàn nù tán ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọ̀gá ògo ní ibi tí ó ga jùlọ ó ní ipò tí ó ga ju ti àwọn áńgẹ́lì lọ gẹ́gẹ́ bí ó ti ní orúkọ tí ó ju tiwọn lọ nítorí èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ tàbí tí ó sọ fún pé. èmi yóò jẹ́ baba fún un òun náà yóò sì jẹ́ ọmọ fún mi. ṣùgbọ́n nígbà tí ó mú àkọ́bí rẹ̀ wọ inú ayé ohun tí ó sọ ni pé. kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run foríbalẹ̀ fún un. ohun tí ó sọ nípa àwọn áńgẹ́lì ni pé. ẹni tí ó ṣe àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀fúùfù tí ó ṣe àwọn òjíṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. ṣùgbọ́n ohun tí ó sọ fún ọmọ náà ni pé. ìfẹ́ rẹ wà títí láéláé ọlọ́run ọ̀pá òtítọ́ ni ọ̀pá ìjọba rẹ o fẹ́ràn òdodo o kórìíra ẹ̀ṣẹ̀ nítorí èyí ọlọ́run àní ọlọ́run rẹ fi òróró yàn ọ́ láti gbé ọ ga jù àwọn ẹgbẹ́ rẹ lọ ó tún sọ pé. ó ti wà láti ìṣẹ̀dálẹ̀ ayé olúwa ìwọ ni ó fi ìpìlẹ̀ ayé lélẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ní àwọn ọ̀run wọn ò parẹ́ ṣùgbọ́n ìwọ ò wà títí gbogbo wọn ò gbó bí aṣọ gẹ́gẹ́ bí ènìyàn ti ká aṣọ ni ìwọ ò ká wọn gẹ́gẹ́ bí aṣọ a ó pààrọ̀ wọn ṣùgbọ́n ní tìrẹ bákan náà ni ó wà kò sí òpin sí iye ọdún rẹ. èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. jókòó ní ọwọ́ ọ̀tún mi títí wọ́n fi ṣe àwọn ọ̀tá rẹ ní àpótí ìtìsẹ̀ rẹ. ṣebí ẹ̀mí tí ó jẹ́ ìránṣẹ́ ní gbogbo àwọn áńgẹ́lì a rán wọn láti ṣiṣẹ́ nítorí àwọn tí yóò jogún ìgbàlà.